bákanú tó fi mọ́ lílo ẹ̀rọ CCTV àǹfààní wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ gbé inú ọgbà bẹ́ẹ̀ làwọn bọ́ọ̀sì bọ̀gìnì bọ̀gìnì ń kó àwọn akẹ́kọ̀ọ́ tó ń tilé wá Ika College wà ní Adébáyọ̀ Ojú Ọlápẹ́ Street lẹ́gbẹ̀ẹ́ olú iléeṣẹ́ alálàájì nílọrin telephone zero eight zero three nine four four seven two zero zero website www.ikacollege.net. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين رب زدني علما اللهم صل وسلم على سيدنا محمد جد عثا وحسين إمام الحرمين ابن صبيان سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وأصحابه المباركين jalallahu khaira qaumana wajudu dana wa qadimadu lana sublan wa masalikan irham jami'a dhati dhatina wa muallimina wa suyu'ina wa abaina wa ajdadina wa ummatina wa likulli ma lawakun alaina wa liman yawsana bidu'ai birahmatika ya arhamar rahimin adúpẹ́ fún Ọlọ́run aya nabu muhammad àlékún kí àlékún gé ọlọ́mọba àdógún ẹ̀fọ́gà wa aṣáájú wa olùkàyàsí wa ẹ̀ńtọ́ pé ntọ́kan náà láàmọ̀rí wa ni bó làwọn ó ti dèèyàn bó láti jámọ́ bó ní dáadáa ó ṣe lékún òní ànábì fi gbogbo ojú ọdúnmọ́ ya rí nínú ayé wa àwọn abẹ́lẹ́ ọ̀nà ọ̀la rẹ̀ ní ògo rẹ̀ ọba tó jẹ́ pé orí wa tán ọmọ wa tán àkọ́ba náà kò ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀ tẹ́ ẹjọ́ ń gbọ́ wa mo sọ fẹ́yìn tẹ́ bá fẹ́ kọ́ ọmọ yín ó má jòkó lé káyípadà ọba ẹ mú un lọ síbi kálídà summer school èyí tí a kà wọ́n ọmọ yín lẹ́kọ̀ọ́ a tó kọ́ wọn lẹ́sìn kódà tó kọ́ wọn níṣẹ́ ọwọ́ lánàá gbà tí wọ́n bá fi bọ́ déhùn tí wọ́n náà rí i pé ọmọ yìí máa ń kankan kún tilẹ̀ bẹ́ẹ̀ ni mo yìí sọ fún gbogbo wa pé ọlọ́wọ́ dúpẹ́ fún yín gbogbo ẹ̀yin tí ẹ dá wa lóhùn pé ní nǹkan bí oṣù márùn-ún sẹ́yìn a sọ pé owó tá a fi ń ṣe gbọ̀wó ètò yìí ó ti tán oṣù mẹ́ta mẹ́ta náà là máa san pẹ̀lú ògo ọlọ́run ó ti tún parí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn bí mẹ́ta tá a ṣe yìí outstanding ló jẹ́ gbogbo ẹni tẹ́ bá fẹ́ bá wa dá sí i láti lè continue ṣe eré yìí ọlọ́run bá kún yín ayé tẹnumọ́ torí kó mọ́ dàbí pé àbí nítorí rẹ̀ là á fi ń ṣe ni ọlọ́run ń ṣe àwọn bòmí tá a bá ti rí ẹ̀rí pa àti ẹ̀ní sọmọ́ ẹ bá fẹ́ bá wa dá sí zero eight zero three five two two four one seven seven GTB ní àkáǹtì ẹ̀ bá fi owó láti sanwó another thirteen weeks zero eight zero three five two two four one seven seven GTB ní àkáǹtì náà tí ẹ bá wa san sí lónìí tóní mo fẹ́ dedicate fún ọ̀kan náà àwọn fáàrí wa ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wa ọ̀kan náà àwọn olóyè wa tí ó gbìyànjú láti fira rẹ̀ hàn pé alfajiru bada salam bí òkòkò tí wọ́n kún tó ìmọ́lẹ̀ ọ̀padà yọ. idaul le ustaz adoktora professor ló ń tọ̀hún ó sì gbọ́ra rẹ̀ yìí nítorí pé ó jáde tààràjá minyedi sheikh al-fukhud parí lọ́dà àfa àtọ̀yanjú onímọ̀ọ́lánà sheikh adam adúláàlà lórí nígbà tí a bá fẹ́ parí ní markas àbí gbogbo fòró markas mission kan wà tí ṣàdá máa ń gbé fún wa mission yìí àwọn tó bá gbọ́ yé kò síbi tí wọ́n ti dé tí ẹ̀ nírà yí padà nú ìṣe wọn àti àṣà wọn tá a bá ń parí àní istaidu linidọ́ pé ẹ múra o kéwù ìṣe mo ké tán mo kó pamọ́ o ẹjẹ́ ò bá fi kéwù ṣàtúnṣe ayé bí ẹni ó jagun ni o ẹ mójútó ẹ gbáradì kí ẹ máa jogun ọmọ ogun ẹ̀sìn istaidu linidọ́ ìzàbùfìlà ardi ó ní ẹ máa lọ sórí ilẹ̀ nígbà tẹ́ ẹ ti ké yìí is abúfilà adékalẹ àṣìbálẹ wàmúdú làtòbálù ẹ máa wá lọ gẹ́ bí àwọn ọmọ kìnìún ẹ máa kíá ẹni tí ń wí yìí gbogbo ibi tó bá ti dé wàhùwà láàyò bàálì kò ní kí ẹ láti display quality láti change the face of thing láti ṣàyípadà bó bá ṣe lágbára mọ́ is abúfilà adékalẹ wamdulan alimu nadha uluman leida yadiriya arrejan oúnjẹ bá débẹ̀ àwọn leadership àwọn leaders àwọn rijal àwọn èèyàn náà ayé ẹyẹ tún fi hàn wọ́n pé yìí tún gbé nǹkan tuntun míì wá ibi tọmọ markaz ti gbọ́dọ̀ wà creative nù copy and paste kò lè jẹ́ kó excel gẹ́gẹ́ bí ọmọ akéwú gbogbo ọmọ akéwú tó bá wò jẹ́ copy and paste kò lè jẹ́ kó excel oni alimu nadha uluma leiza yediria rijal uluman science of creativities jẹ́ kí wọ́n mọ̀ pé irú ètò ògbéwà ètò yàtọ̀ alimu nadha uluma leiza yediria rijal alimu anahun fil ilmi aktobu jibal ìdí tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ júwe pé ẹ̀yin ò kì í ṣe èèyàn yẹ̀yẹ́ ẹni ó wáyé láti wá change face ayé ni eléyìí balaga risalata sheikhihi ẹni tí wàá wí òun jíṣẹ́ gbogbo ibi tẹ́ bá ti rí ajíṣẹ́ àfẹ́ ajíṣẹ́ quality ajíṣẹ́ ẹ̀sìn rẹ̀ tí í ṣe ẹ̀sìn Islam tó jẹ́ pé ẹ̀sìn yìí ló gangan ráyè ara wájú àtàrí Islam gangan ló wá yójú ayé padà rárá o tó yàn bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ tẹ̀lé àná Muhammad tí wọ́n bá wá yàn lé lérí ibì kan tí positive ti ọ̀ jáde ń bẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ tòun náà ti gba testimony pé èyí ṣe mùsùlùmí òdodo torí kí ló ní òsì ṣe idea ní òsì ni solution ìṣòro oníbẹ̀ẹ́nú ayé yìí tí wọ́n ń jẹ lọ́wọ́ báyìí tí àná Muhammad sallallahu alayhi wa sallam tí ò tí ì fún wa ní way out afẹni tí ò bá kà afẹni tí ò bá tẹ̀lé àfẹni tí ò bá lò ó bọ́ ọ bá wùwà tá ànábì wù lọ́lọ́run sọ pé lakọ́ni káàní lakum fi rasulillahi uswatun hasana ó ní àpèjúwe ti parí fún yín lára náà màámà lima káàní yarjullaha fún ẹni tó mọ̀ pé tó jọkàn ó jọkàn ó ọpọlọ ọlọ́run ọpàdé o lima káàní yarjullaha wal yawmal akhir àtẹni tó fẹ́ láti bọ̀ tán tó mọ̀ pé jọkàn bẹ ti ń jẹ́jọ́ gbẹ̀yìn wa dhakarallaha kathira àtẹni tó fẹ́ máa tara ọlọ́run rántí gbogbo ara ọlọ́run yóò máa wá rántí gbogbo tó bá fẹ́ take a decision yóò wá rí i pé tọ́ ṣé èyí tí ń sàn tí ń padà kú ọmọ ẹni àbẹ́ èyí tí ń fi kọ́lọ́run ó kí ni kú sẹ́ tó bá rí báyìí ọlọ́run á lakọ́dí jẹ́ akọ̀rọ̀ sólù ní anfusikun ó nípa kò tí wàá bá yín ara yín náà ní bẹ́ẹ̀ tí rò pé bàjẹ́ tóun àwọn ayọ̀ ẹni tó sanú yín ta ló ń tọ̀hún lànà mahama rọ̀súlù min anfusikum nínú environment náà ló ti parí the same ilé kí ó ti wọ́ lọ tí wọ́n fi ń ba ayé jẹun lòun náà lọ the same course tó ṣe tó fi rò pa yóò lè pè ọ́ ní nǹkan náà lòun náà ṣe ìrẹ́dà arabic tẹ́lẹ̀ bí o pé tó bá ti ka arabic eh, kóhun tán máa ṣe abánabi sílùú mọ́ká pẹ̀lú àwọn ọmọ ni ó sì jẹ́ ìran alárúbáwá abudulayi ní bàbá rẹ̀ nítorí pé wọ́n fa arabic sí láyé nu. he later did his master in Islamic studies ó tún wá kó omi òṣè master ni gbogbo eléyìí tẹ́lómi kàkún pé kọ́ọ̀sì tóun ṣe nígbà tóun ò ṣe mẹ́sìn báà ló ń ṣe fẹ́ máa di fúnfúnfún pẹ̀lú àwọn tó ń tán ayé ṣe nígbà tóun ò ṣe engineering báà ló ń ṣe fẹ́ báà láyé ṣe fẹ́ rò nígbà tóun ò ṣe law báà ló ń ṣe fẹ́ contribute nígbà tóun ò ṣe accounting báà ló ń ṣe fẹ́ di chartered accountant tẹnu wọn àgbọ̀rọ̀ láà because you lack a basic thing àwọn nǹkan mẹ́ta kan bẹ tí Professor Isaac Ọláríwájú Olóyèdé tóun ò sọnù ló jẹ́ kó ríbi tó déhùn dé ní sífíra yípadà yípadà kí ni nǹkan mẹ́ta òun náà ń pè ní ipa alákọ̀ọ́kọ́ wọ́n ń pè kíní kan ní ideas gbogbo ẹni tó bá ti lack ideas tó kì í dánú rò tó kì í dájòkó tó way forward what can I add kí ni mo táyé òfin mọ̀ pé tí wọ́n fi rí thumbprint tèmi náà albafama àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì túnú mo mọ̀ tán kó o mọ̀ wá peoples around you àwọn tó tún yẹjú kó o mú wọn tira ibi tó bá ti rólóye dé you create ideas especially o rely in this world of today technology nígbà tí mo bá wọn jẹ́ máa pè Allah akbar ó yẹ kí IG Nigeria, kó lọ tó wáyé pé corruption lèèyàn fẹ́ kọ́ tó wáyé pé security lèèyàn fẹ́ create tó wáyé pé sanity lèèyàn fẹ́ kó wà ní society èyí ṣe táwọn military wa tí wọn ò lọ bí wọ́n ti ṣe jamb jamb rely lórí technology wọ́n fi reduce examination malpractice wọ́n dẹ̀ fi create transparency wọ́n wá tó fi boost reputation organization yẹn. Yeah ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wá fi enhance more revenue generation and finally they now create more employment. mẹ́àrún tá a wí yìí táwọn exam board yòókù náà bá leverage tó kọ́ sí irú eléyìí àyípadà ọba ṣùgbọ́n nàìjíríà basic ideas alákẹ́ láti wá copy and paste ó tún ṣòro fún wa nítorí nǹkan kọ̀ọ̀kan tí ń padà yà sí. Si ẹlẹ́ẹ̀kejì nípasẹ̀ náà kéèyàn wẹ̀yàn hardworking ó jẹ́ ikọ̀ tí professor akọ̀lóyèdè believe nítorí ẹ máa sọ báyìí ni pé fún àwọn tó ń bọ̀ lẹ́yìn bíi tèmi kámọ́ròpó ti bàjẹ́ a Nigeria of tomorrow that we are looking forward to is possible if we change the way we think tá a bá ti àyípadà ronú wa tá a bá fẹ́ yí nǹkan padà yóò da ṣé jàǹbù náà ló wá dẹni tí ń pawó jáàmù náà lọ́wọ́ adẹni tí rìsọ́ọ̀tì ń jáde níjọ́ kẹta jáàmù náà lọ́wọ́ adẹni tó yẹ pé ń tún gba àwọn èèyàn láti ìtakùn wá kún wọn ń fún ara lé níṣẹ́ jáàmù lọ́dẹni tí wọ́n ń sanwó fáwọn tó ń bá a ṣiṣẹ́ tí kálukú ń dunnú àtàrà àtà àtàrà lé jáàmù yìí náà ní tí wọ́n ń dó padà sọ́dọ̀ ìjọba èé ṣe tí NNPC wá ń jẹ gbèsè nígbà èé ṣe tó yẹ pé yunifásitì kọ́ńsà máa fún wa ní àrí nǹkan kan dá padà èé ṣe tí wáì kò rówó dá padà èé ṣe tí nẹ́kò rówó dá padà èé ṣe tá a create more employment because a lack a creative leaders ẹni tó lè ronú àdíẹ̀ ẹlẹ́ẹ̀kejì make use of team ẹni tó lè identify team players tí ó kọ àwọn èèyàn tirata yípadà ó fi yípadà gbogbo ohun tí president lóde ń ṣe yìí kì í ṣe pé ònìkan náà ló ní ń yá ń béèrè ń fi kún tiẹ̀ ló wàá dòdìdì tápọ̀nlé wa máa fi jẹ́ tẹ̀ ni ó darí ẹlẹ́ẹ̀kejì ní action ẹlòmíì kó bá tiẹ̀ ní ideas kódà kó rẹ́ni kun ó kó akitiyan torí kò wá kò ní wá kìí jẹ́ kéèyàn jára mọ́sẹ́ ni ń bọ̀ ni wọ́n retí ọ̀pọ̀lọpọ̀ eléyìí ni ìṣòro tí a ní mo wá sọ fún yín pé lẹ́yìn eléyìí tóun wá ṣe yìí àwọn tó kù ní ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ kọ́ ṣe ẹlòmíì èmi sọ fún yín làwùzá alọ́láì àdán àsọpọ́lọ́ ni a sì sọ pé kò níbi ó kù sí gbogbo ẹ̀dá ní níbi tó kù sí ibi ó kù sí òun àárín òun àtọ́lọ́run rẹ̀ nu èmi kì í sèyún èyí tó kù ní tèmi ni pé èyí tèmi rí jambo tó dáhùn lèmi fẹ́ kí generation ti sin ká mú ká fi ṣàtúnṣe ibi tá à ń lọ ipe wo etilẹ̀kùn ìdé èèyàn máa yàn ọba tó dá wa ó ti parí dídá wa nígbà tí mo sọ fún ilé ẹ̀kan pé tẹ́dà bá ṣe nǹkan nàìjíríà èyí tó bá dáa èyí tó dáa ni káwa yòókù ká kọ́ sí ṣùgbọ́n èyí tó burú jáì ò ní pé àwọn èèyàn wa àìfẹ́ kọsẹ̀ abadul okala àwọn làákà ìkẹ́ máa ń sọ pé inal maafiro ìṣàbùn sẹ́ẹ̀rí ńgbà mí ẹ̀ ló máa ń pẹ́ ẹgbẹ́ ni wà àjọ ń bẹnu gbà ní is a professor professor rẹ̀ máa ṣe máa imitate máa ṣe máa copy tí ń ṣe àásùmọ̀ yàn àákọ́sẹ̀ ń téèyàn ń ṣe téèyàn bá rí i pé yóò gbé òun náà dókè torí tá a bá ti kà kó pérú kan náà ni wá kò sẹ́ni tó dá nàìjíríà yìí rọ́ ní àkàntì ìrídìí rẹ ní wàhálà àti ẹnu yẹ̀wùlù bẹ́yìn nàásì wà bẹ́yìn tẹ̀kídìrì rọ́jùlẹ̀ àfin kò ní jẹ́ ká appreciate àwọn èèyàn gidi láàrin wa wà ìdírákù jẹ̀wá níbi tẹ̀mú yìí sí wà àtọ̀mọ́tì àìsí tètè gbàbí tọ́lọ̀ fi pe kálukú bàbàrà àtẹ̀gbẹ́ ibi tó fi jẹ́ bàbàrà ká lè rí ikọ́ sí tó bá rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà èyí tí wọ́n ń pè ní ìjáàbù yìí tí mo pè ní gàgá yìí àwọn nǹkan tó máa ń fa táyàn fi appreciate ara wa tá a fi ríra wa kọ́ sí tá a fi lè display èèyàn gidi láàrin wa àkọ́kọ́ ni ìjáàbù àsọ̀bíyà prejudice ẹlẹ́yàmẹ̀yà tèmi ni tèmi ni bí kò bá ti wá lọ́dọ̀ tiwa gbogbo bá kọ́ wà professor léde ní challenge kìíní kan àwọn kan fẹ́ sọ ọ́dọ̀ rẹ̀ ẹ̀sìn àwọn olóyèdè ń kan àwọn ẹlẹ́sìn míì lábùkù ni ẹni tó bá wá sí university of Ìlọrin yóò mọ̀ pé láìgbà tó lóyèdè wà ń fíìsì christian méjì ní dfc rẹ̀ dfc academics dfc management gbàùn bíi ti gbàgbé eh, professor Luke ó wà láti agric deep christian ni professor wa tó wà láti sáyẹ̀nsì ah, mo ti gbàgbé uh, oyeyemi um, bàbá christian ni lẹ́yìn rẹ̀ professor tó wá láti college of Mercy, christian lòun náà ó mì pé gbogbo àwọn tọ́jọ́ ṣiṣẹ́ nígbà tọ́jọ́ ó bẹ̀rẹ̀ láti rí this eh, present registrar nínú àwọn tó ìyá sọlá gbogbo àtọrọ kiri ká wọn nu kódà confidential secretary wọn mrs oroge àwọn yìí wọ ìṣẹ̀lẹ̀ sìn wọn and if you ask them they will say something positive but tó bá ti di hard working àtọmọ ìyá rẹ̀ àti ọmọ ìyá rẹ̀ kọ́ kò fẹ́ rẹ́nì kankan èyí tó lè tún nàìjíríà dénú ìjáàbù àsọ̀bíyà ká fi gàgà ẹlẹ́yàmẹ̀yà bójú táwọn olóṣèlú máa ń lò níjọ wọn bá wọ́n pò èèyàn ìjáàbù àsọ̀bíyà dìníyà táwọn olóṣèlú máa fi tàn wá nígbà tẹ́ máa ń wé èèyàn kéèyàn lanu gbà á wípé tó bá tiẹ̀ ṣe pé wọ́n yan mùsùlùmí jẹ wọ́n yan kírísítẹ́nì jẹ olóṣèlú ló ní kò sẹ́ni wọ́n fẹ́ràn jórí ara wọn lọ wọ́n ọmọ ẹ̀sìn wọn ò sì mẹ̀yà àmọ́ wọ́n máa fi tàn yín nígbà tí wọ́n bá ní bí pírẹ́sidẹ́ntì tó bá wálẹ̀ Yorùbá lọ́dún ni ó tún gbọ́dọ̀ jẹ́ kírísítẹ́nì ṣé tó ń sọ náà ni pé bó bá jẹ́ mùsùlùmí kò wúlò kí n tiẹ̀ pẹ̀lú eléyìí àní a ní gbogbo ọ̀nà tá a fi ń tọ̀ tẹ́lẹ̀ náà kò ti já sófo yìí a lo ẹ̀sìn ẹ̀sìn náà dà a ìran ìran náà dà olóyèdè jẹ́ nìkan máa ń believe nínú qualities ìmọ̀ sọ fẹ́ nìkan pé tó bá fẹ́ sọ fún ọ̀gá tó o bá sọ fún un pé ah, ẹ dákun àbúrò mi kan wáṣẹ́ ó lè wò ó tó bá wù ú ṣùgbọ́n tó bá fẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ nísìnyìí ìwọ ròyìn quality tó ń tọ̀hún ní pé ah, ibi tí mo lọ lónìí kódà má pe lábúrò rẹ má pe lẹ́gbọ̀n rẹ mo pàdé ọmọ kan lónìí ah, ọ̀gá ó gùdù sí nǹkan báyìí mi ò tí rẹ ni ó mọ̀ tó á ní pè wá ó yẹ kó lè bá wa ṣe University of Ilorin náà ó yẹ kó sí ọmọ kan wá ṣe presentation jọkọ láti first bank ọ̀gá ọmọgbà tí wọ́n sọ fún pé that plate is not meant for you bọ́lọ̀ ti ṣọ́ irú rẹ̀ kọ́ lójú kò sí báǹkì làákà yìí pọ̀ kọjá kó má wà l'academic field àkọ́kọ́ nu nínú ìjáàbù ìjáàbù ẹlẹ́ẹ̀kejì ìjáàbù gàbá àwọn aláìmọ̀kan pọ̀ àwọn èèyàn dẹ̀ ń take advantage àwọn aláìmọ̀kan yìí wọ́n mọ̀ tí wọ́n lọ nígbà tí ẹni tí kò yé ó sọ pé òun fẹ́ gbòmìnira fẹ́yìn tí nǹkan yé gbogbo yóò tún máa tẹ̀lé níjẹ́ ló fẹ́ràn yín débẹ̀ ìwọ̀n owó tó rí tí ń display pé òun ti lówó òun ti ní kíní níbo ló ti rí ṣé bíbi nàìjíríà ọ̀dà yìí náà ló ti rí yóò dẹ̀ tún dé yóò bá tún máa pera rẹ̀ ní nǹkan lójú yín ìbẹ́nu olóṣèlú tẹ́ ẹ̀ mọ́ sọ̀sọ̀ fi ń kàn ìbẹ́nu ẹni tẹ́ ẹ̀ mọ́ bó ti rìnrìn ayé rẹ̀ àwọn tó ní gidi nínú ẹrù là ń dákọ̀ yìí tí wọ́n kẹ́kọ̀ọ́ dé èèyàn tí wọ́n ṣiṣẹ́ dé èèyàn mélòó mélòó rú wọn tó pọ̀ ńlẹ̀ yìí mélòó rú wọn tó pọ̀ nàìjíríà ẹ ní rí wọn kẹ fún wọn ní nǹkan rẹ tí àyípadà ó fi báyé àwọn nǹkan rédèrèdè tẹ fẹ́ fi sọra yín ló kọ díẹ̀ lẹ́ẹ̀mọ wá fún wọn chairman kọmitì chairman kìnnì kan èyí ṣe tẹ́ ẹ̀ gbé wọn síbi policy making and implementation kẹrẹ àwọn people of mindset tí wọ́n ní strong wills àwọn èèyàn tó ní nǹkan ṣe ń bẹnu ọmọ ìlú ẹ ní rí wọn kẹ́ pé wọ́n síbi ire torí pé ẹ̀fà yìí padà tẹ̀lé ara yín lẹ̀ wá ẹ bá fún ẹ wà fún wọn ní má pọ̀ rọ́wọ́ mi ti ìyẹn gúgúrú fẹ́gùn nígbà ègún ń jó tò ní tó wá gúgúrú ọmọ jẹ ẹ̀kú ni àwọn tí àwọn olóṣèlú máa nítorí gidi máa ikú pé sí àmọ́ ẹni tó yẹ pé kíkà start tán bá ti tì báyìí ń sombi ẹlẹ́ẹ̀kẹta ni ijabul kusur gàgà pé wọ́n gbọ́n ní quality la báwo ló ti fẹ́ access ẹni tó ní quality wọ́n lẹ́ni tí ó bá ti ẹni rí ẹ̀ bá ti ẹni tí ẹ ti jóná yóò máa kó námọ́tẹ́ni kejì kọ́ bàjẹ́ náà ni ìjábùl kùsùr ni pé àwọn ọ̀kan àwọn òrí bí wọ́n fẹ́ dé láyé àwọn wàá dó ń ké tẹni tí ń gbìyànjú bí wọ́n ti ń bà ló kọjẹ́ ni wọ́n máa ba ṣẹ́ rẹ̀ jẹ́ ni wọ́n máa fẹ́ kábùkù ọkàn tí ń ṣe tá a ń bẹ léyìn tọ́lọ̀ ń yọ wá tá di bọ́ àwọn nàìjíríà yí padà tá rẹni tó lè ṣe ẹ jẹ́ gbogbo ó pé lè ní quality forget about the money forget about the relationship wọ pẹ̀lú ẹ̀ forget about religion affiliation pé ẹ̀sìn mi pẹ̀lú rẹ̀ ọjọ́ ba bá àǹfààní rẹ̀ bá dé tí ẹ̀sìn máa ná ẹ̀sìn máa education ẹ̀sìn máa health ẹ̀sìn máa water gbogbo ẹ̀sìn máa dé oúnjẹ rẹ̀ ọgbọ́n tí ọ̀kan náà àwọn sọ ni ìmáàmù Ibn Taymiyyah onínàlá hadila ti máa ń ìjọba onídọ́gbadọ́gba lọ́wọ́ kódà bó wàlá yanzuru Allahu dawlata zalima ọlọ́lọ́run ò ní ran ìjọba alábòsí lọ́wọ́ wàlá o káàna mùsùlùmá kódà kọjá mùsùlùmí ní darí rẹ̀ kọjá mùsùlùmí wọ́n ní àfáànù òkènú jábàlù min jìbàlù dáwà nínú àwọn tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run kìtàbí wò súnà ìmáàmù tẹ́míà òun ló wí bẹ́ẹ̀ ó ní forget about pé ẹlẹ́sìn ni ọ́ kí ló fà á ni pé rúùlù ayat ẹ̀mí ayé tá a wà yìí mabuni yu alala adìlì orí dọ́gbadọ́gba ni wọ́n máa lé wal intiraaw àti innovation ló jẹ́ iṣẹ́ àdàmú sọ́nbi tíra rẹ̀ kan pé hasrul mujizati wal karamati kọ́dín kọ́tàt walakin hasrul intiraaw intiraat bàbá ní kéèyàn máa ní karama èèyàn ń ṣe ìkíní kan wàhálà ẹ̀sìn yìí lè gbé yín débì kankan ibi tó bá ti mọ tí wọ́n mọ rule and regulation tó guide ayé wọ́n mọ̀ pé innovation ni you have to be creative you have, be, you have to be well organized well managed strategically ẹ gbọ́dọ̀ sound ṣé sọ̀rọ̀ tá a ní nísìn ni pé òkú la ní ọmọ wakọ̀ gbogbo àwọn tá à ń sọ yìí ipa àwọn ò ká nǹkan kan ẹlẹ́ẹ̀kẹta ni ìjọ abúlé kíbùlì gàgá àgbéraga ń bẹ lára wa àìgbà láta lòun kí ló mọ̀ ń pẹ̀ torí pé òun kọ̀ rí orí lára ẹ̀ ó wá dáa tó yẹ ni bẹ́ẹ̀ ni bóun ti wo dáa tó ó san díẹ̀ ju ẹlòmíì lọ ibi òun náà bá kù sí mo ti sọ àná màmá onìkan ni wọ́n sọ àbùkù ni wọ́n bò pé kò níbi ó kù sí parí ní jambu bó ṣe parí òun ẹ̀kọ́ ni fún anybody tóun náà fẹ́ ṣàyípadà rẹ̀ ipò possible ikọ̀ mẹ́ta ni kò wá mọ̀jà gbàgbé bí a ti lọ alákọ̀ọ́kọ́ ni pé wá bó ti generate ideas study ti ń bẹ ńlẹ̀ wá wò pé kí mo fẹ́ fi kún táyò mọ̀ pé mi kún ẹlẹ́ẹ̀kejì ni pé personnel àwọn olẹ́jọ play role nínú tíìmù yẹn tí fíìmù wọn fi dùn ẹlẹ́ẹ̀kẹta wa ni action ẹnu ìgbà tó bá wá gbà òní sùn òní wo tọ́ bá jùmọ̀ pé òní mẹ́tẹ̀ẹ̀ta níjọ wọn bá ti zaus ní ìdẹ̀lẹ̀ amú ìlà rẹ̀rẹ̀ àlì fantasirisa mẹ́tẹ̀ẹ̀ta yìí lànàbì rí lára abdulrahman abi urera ló fi sọ fún pé látẹ̀sí ani imara mo bí ọ́ ò má béèrè leadership role o mọ ipò ọjẹ gómìnà mọ ipò ọjẹ kankan o máa tọ́jú àdísì bó ti ń tọ́jú rẹ̀ yìí ni o àpọ́nlé ọ̀jẹ̀ tí ayé òsì ní gbàgbé rẹ̀ tó kọ̀ rí ọmọ parẹ́ òun ti fún ọ níbi tó kọ̀ rí òtí ní parẹ́ mọ́ lọ bí àbùkù torí pé yóò torí pé anábì ni mo rí ọpọlẹ ni ọ bẹ́ẹ̀ ni róòlù yóò wà fọlẹ níbẹ̀ ni wàá tọ́ pé bí n ti sọ̀rọ̀ yìí ipa mi ọ̀ka jàrò yìí lọ bí a bá fi nǹkan mí ìdámi wo lè yíwọ́ tí wọn náà sì ti mà fúnra rẹ má dé bẹ́ẹ̀ ní ìparí ìrẹ́ ọmọ ìyá mi ọ̀dọ̀wọ́ rẹ o gbogbo ẹni tó bá rò pé a ìsákòlè èdè tó mo ní ìtú níbi mísílẹ̀ yìí bí wọ́n bá lẹ́nìkan tó náà tó ń ṣe tó jọ bẹ́ẹ̀ ládùúgbò yín wọ́n náà ròyìn rẹ̀ fi kọ́nà lè ní twenty one twenty four century tá a jọ wà yìí wọ́n náà pọ́ bàbàrà rẹ̀ bí kọ́lá tọ̀tún àjí ìbàtún náà dìrà pẹ̀lú àwọn nǹkan tó special tó ṣe yìí ìtúni bí rọ́jìlì jáma fi ìhábìhì alfaki wal muhaddis ọlágbọ̀yẹ̀sì ó tún máa gbé kalẹ̀ wàdá iyatul murshid pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòun fi ń ṣe dáwà tiẹ̀ kọ̀ọ̀mọ́ dàlúrú wàsàkọ́fà wàlmùsàkọ́f wàlẹ̀ àkàdámì akadẹ́mì ni kẹdẹ́míṣàn tó pé very sound wàlẹ̀ àlìmù wàlẹ̀ ìlàmì bólú èdè máa ń bọ̀ wọ ìròyìn sọ̀rọ̀ ẹ̀ létí gbọ̀ngbọ̀n ẹ̀rí fẹ́ kó dákẹ́ bí máa ń ṣe interview bẹ́ẹ̀ ni wà náà kídù bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ ní kó criticize nǹkan á yín yọ òdodo bẹ̀ ní láì bu yín láì bá yín jà wàrọ̀ ìdùwàlùmẹ́wàrù wàlùmùnásìrì wàlúwàálìm wàlẹ̀ àràkì bẹ́ẹ̀ ni activist ni activist tolú èdè kẹsẹ̀ tí a fi dà lóru èyí tí wọ́n fi àdì ni tí a fi àdì value ni èyí jẹ́ fàárí fún gbogbo ẹni tó bá jẹ́ ọmọ mùsùlùmí ó jẹ́ fàárí fún gbogbo ẹni tó bá jẹ́ yorùbá ó jẹ́ fàárí fún gbogbo ẹni tó bá jẹ́ ìrìndì university of Ilorin tó jẹ́ university of Ilorin alumna abẹ́tà by far ó wá jẹ́ fàárí fún gbogbo ohun tí ń jẹ́ markaz bàbá mudiru markaz ẹ kú gbogbo ìgbà tọ́lọ̀ máa ń pe àwọn ọmọ yín sí nǹkan aṣọ àpọ́nlé ọlọ́run ọmọ dáa fún wa gbogbo àwọn títí wa náà tí ìdè yóò dé gbogbo ẹ̀yin mùsùlùmí lápapọ̀ ẹ̀já ara ti pé ajọ́lọ́ ní gbèsè kásẹ̀ sírò bá a ti sáyé ẹ̀sìn wa sì jẹ́ wa ní sírò pé bẹ́yàn bá jẹ́ mùsùlùmí tó o bá dépò kan tó o rà tó ṣẹṣe o fi kún yà rẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ni